admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló máa lọ. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh.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 wàkúlà bìdà àti dọ̀làlà wàkúlà dọ̀làlà ti ń fi nà. a fi ọpẹ́ fún allah subhanahu wa ta'ala ọba olówó wa ọba tó dá wa sáyé pé ká wá jọ́sìn fún òun tó dẹ̀ ṣàlàyé fún wa pé tá a bá jọ́sìn fún òun yìí àǹfààní rẹ̀ wa náà ni ó padà sí òun fi kẹ́ wa láyé òun fi kẹ́ wa nínú sàárè òun fi kẹ́ wa níjọ́ ìgbéde alkiyama torí pé allah subhanahu wa ta'ala tó fẹ́ sórí àlìjánà fún wa ọ̀ràn yẹn ni kó la nǹkan kan bọ̀ wá lọ́rùn kó fi wo ta ni ó ṣe ta ni ò ní ṣe ẹni tó bá wá ṣe àlọ́ ò ṣòre fún ẹni tí ò bá wá ṣe kò níyè méjì tó bá tó bá tọ́ sí ìyà kò sí kò sáburú mbẹ àbí Allah subhanahu wa ta'ala mọ̀jà alẹ́ sí àlàyé o wọ́n fi àjẹ wa nù sàárè wọ́n fi jẹ wa ń jọ gbẹ̀rẹ̀ kíámọ́ o anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àlọ́ dìde nílùú Mọ́kà ó ránṣẹ́ sí gbogbo ayé kó lọ jíṣẹ́ fún wa ó wá gbé dìde nínú ọmọ èdè èèyàn bíi tiwa náà ká lè bá gbọ́ nǹkan tí ń sọ yé torí pé ọmọ èdè èèyàn lòun náà ni kálọ̀ kójọ kó wà ní ṣàlékún ìkẹ́ àdìgẹ̀ fún ànábì náà àwọn sàbí táwọn náà dúró ti lásìkò tiẹ̀ wọ́n dúró ti gan ni o kálọ̀ kójọ kó bá ní yọ́nú sí wọn kó bá ní ṣe àlékún ìyọ́nú tó ti ṣe fún wọn kó bá ní ṣe fún wọn gbogbo àwa mùsùlùmí náà tá à ń bẹ lágbàáyé pátá tá a jẹ́ yorùbá ni tá a jẹ́ haúsá tá a jẹ́ ibo gbogbo èdè tá a bá rí ọjẹ́ lágbàáyé táwa náà gbọ́ tá a gbà à ń bẹ nínú àánú rẹ̀ kó jọ àti gbọ́ àti gbà báyìí mọ́fà àdánwò burúkú kà wá o àdánwò tó kan àwọn ọmọ léńjẹ léńjẹ ọ̀sẹ̀ bọ táwọn ṣàlàyé wọn láti gbà yí wáyìí irú àdánwò aláwò ló mọ tán ṣe fàlàwò tó fi fi àdánwò burúkú báyìí kàn wọ́n jágùjọ́ má jẹ́ kí àdánwò wọn má jẹ́ ó dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o bá ní fàwọn náà mọ́nà kò sí nǹkan tí aláwò lè ṣe bá ní fi wọ́n mọ́nà bá ní là wọ́n lójú sànú fẹ́nìkọ̀ọ̀kan wa mú kí o gbó wa o pẹ̀lú kíkí Islam salamu alaykum wa rahmatulahi wa barakatu. ìtẹ̀síwájú ọ̀rọ̀ tí mò ń bá lọ àwọn tá a bá ṣe ń gbọ́ ètò ìfúngbà àkọ́kọ́ ètò dáwọ́tò sàlàfíà yìí àbíkẹ́ àti míìsì àwọn kan sẹ́yìn mò ń tó bọ̀ ni lágbà tí Ramadan ti bẹ̀rẹ̀ mò ń tó bọ̀ ni èyí tí mo fẹ́ sọ lónìí náà àtàná ni mo ti bẹ̀rẹ̀ tiẹ̀ nọ́mbà tí mo fẹ́ pè ẹ chaàtì lórí WhatsApp kì í ṣe pípé o ẹ chaàtì lórí WhatsApp ẹ séèfù nọ́mbà yẹn sórí fóònù yín kẹ́ wá chaàtì ẹ ẹ ní kí wọ́n sẹ́ndì àwọn links ibi tẹ́ ti ráwọn prógáàmù yìí kan sẹ́ǹdẹ̀ sí gbogbo lẹ́kṣọ̀ tí mò ń ṣe lórí rédíò tí mo wà yìí àwọn rédíò míì tí mo ti ń ṣe lẹ́kṣọ̀ èyí tí mò ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí mò ń ṣe lórí kútúbà níjọ́ júmà èyí mò ń ṣe nígbà tá a bá travel tá a lọ ṣe lẹ́kṣọ̀ gbogbo ẹ̀kọ́ wa táyé rí bẹ́ẹ̀ insha Allah ta'ala nọ́mbà náà ni mo fẹ́ pè fún yín o zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn ọ̀rọ̀ tí mo wá ń ṣàlàyé lọ nípa àwọn ọmọ ọ̀sẹ̀ bọ́ léńjeléńje mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lánàá nínú nǹkan burúkú tí wọ́n fẹ́ẹ́ fi ba ìgbàgbọ́ àwa mùsùlùmí jẹ́ tó yẹ pé ẹni tó bá gbà á gbọ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ mùsùlùmí kódà kó máa kírun nígbà mẹ́wàá lójúmọ́ kódà kó máa lọ hajj lójoojúmọ́ kódà kó máa yọ zaka hmm? kò sí nǹkan tí wọ́n fẹ́nu sọ wọ́n ní islam ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ń ṣépè fún Allah wọ́n ń ṣépè fún anabi wọ́n ń ṣépè fún káàbà wọ́n lẹ́bọ̀lá ló ń ṣe mẹ́ kò sí nǹkan tí wọ́n fẹ́nu sọ tán kò sí nǹkan tí wọ́n fẹ́nu sọ tán nínú nǹkan tí wọ́n ń sọ tí mò ń fèsì lé lórí lọ́wọ́lọ́wọ́ mo ti fèsì láwọn kan tẹ́lẹ̀ òun ni pé wọ́n ní kò sí alkiyama ìtumọ̀ ẹ̀ ni pé kò sí ìgbéǹdìde lẹ́yìn ìgbà bá ti kú tán wọ́n ń dá bá ti kú àkú náà nìyẹn ẹnìkan kú kàn kú bẹ́ẹ̀ kò sí pé a tún gìdìde ẹnìkan ó wà lìjẹ́ náà àwọn kan wọ́n ní òsín ti ń jẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí máa ń sọ̀yàn di kèfèrí ni táwa mùsùlùmí ò gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ àwa fẹ́ wọnú ìwé ẹ̀sìn wa ká lọ wò ó wípé irọ́ burúkú wo ni wọ́n ń pa ẹ já lọ sínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ lọ sínú sahihul bukhari sahihul alimami bukhari rahimahullah ẹ lọ síbi hadith number four thousand four hundred and eighty-two four four eighty-two ẹ lọ síbi hadith yẹn hadith abu hurairah ni kálọ̀ bá ní yọ̀ọ́ ànábì sọlọ lọsàn sọ̀rọ̀ kan tó jẹ́ hadithu rabbani hadithu kudisi tí Allah gangan sọ fún fún ànábì fún rẹ̀ Allah wa ń sọ fún ànábì ń bi hadithi yìí pé kadhabani ibnu adam walam yakun lahu dhalik washatamani walam yakun lahu dhalik fa amma takdhibuhu iyay fa qawluhu lan yu'idani kama bada'ani walaysa awwalul khalqi. بأهون علي من إعادته وأما شتمه إياي فقوله اتخذ ولدا اتخذ الله ولدا وأنا الأحد الصمد لم ألد ولم أولد ولم يكن لي كفوا أحد حديث tó wà ní Sahih Bukhari mo kà yín four thousand four hundred and eighty two kí ni túmọ̀ ẹ̀ Ànábì wa sallallahu alaihi wasallam ó ní Allah bá òun sọ̀rọ̀ Allah wá sọ fún yìí pé kàdábàní ibnu Adam ọmọ ànábì ádámà wọ́n pe òun nírọ́ wọ́n pe àlọ́ ònírọ́ ó ń bá àwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ yìí wí àwọn ọmọ eléńjẹ eléńjẹ èmi ò pé thirty years inú wọn fa <laughs> wàhálà èmi ò tí wọ forty years inú wọn kọ́dà èmi è má rí inú àwọn ọmọ eléńjẹ eléńjẹ kè má rí tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ tó pẹ́ ẹ̀rù dẹ́ ń bá yẹn pé wà lọ́wọ́ tí ìbínú àlọ́ ò bá dé kè mọ̀ sí àwọn kálọ̀ mọ́mọ́ fìyà jẹ wá mọ́mọ́ bínú sí wa. àlọ́ wa ń sọ fún anabi bíbá yìí pé kàdábà ni ibnu adam àwọn ọmọ náà ọmọ àwọn ọmọ anabi adam kan ń pe òun nírọ́ wọ́n ń pe àlọ́ onírọ́ wàlàmì yẹkùn láwù dàlík àlọ́ òní kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ fún wa kò rí bẹ́ẹ̀ wàṣàtàmà ni wọ́n ń bú òun àlọ́ wàlàmì yẹkùn láwù dàlík kò sì tọ́ tóun bá sọ fún wa nísìnyí àwọn náà mọ̀ pé kò tọ́ kán ṣe bẹ́ẹ̀ àlọ́ wa ní fa amma takdhibuhu iyaya irọ́ wo náà ń pamọ́ òun àlọ́ òun bá níbi sọ̀rọ̀ báyìí irọ́ wo gangan ni àwọn apá kan náà ọmọ níbi àdámà ń pamọ́ òun fa qawluhu òun náà ni ọ̀rọ̀ táwọn ọmọ ọ̀sẹ̀bọ kan ń sọ nínú wọn pé lan yu'idani kama bada'ani Allahu akbar àlọ́ ò wípé àlọ́ lè dáhùn padà kó fi ẹ̀mí sí òun lára gẹ́gẹ́ bó ṣe dáhùn níbẹ̀rẹ̀ náà lọ̀rọ̀ táwọn ọmọ yìí sọ Allah <laughs> tó dá wa láti ibi tí ò sí Allah wa ní àwọn ọmọ ànábì Ádámù kan ń sọ pé òun ò lágbára mọ́ láti dá ẹni tó kú padà sáàyè gẹ́gẹ́ bí òun ṣe dá láti ibi tí ò sí. Allah wa ní walaysa awwalul khalqi bi ahwana alayya min i'adati Allah wa bí wọ́n léèrè pé nínú kéèyàn dáàyàn látìgbà tí ò sí rárá kó da láìsí rárá àti kéèyàn wá dá nǹkan yẹn kó wá da padà àlọ́ òní èwo gan ló fúyẹ́ jù ní méjèèjì kẹ́ mọ̀ wò pé làákàyè àwọn ọmọ yìí dorí kodò gan jìdàn mo sọ pé làákàyè tán gbé síwájú tán ń pèpè rẹ̀ yìí torí pé tá a bá gbogbo tán ń pèpè làákàyè náà ni làákàyè náà náà fi ń ṣe ẹ kò bá làákàyè mu ẹ̀yin náà wò ó tán làákàyè náà ni làákàyè náà ni èmi wá sọ fún yín pé làákàyè tẹ́ ń lò yìí gan kò pé kò múnádóko because ẹ gbà pé Allah ò dá yín láti ibi àìsí bóò lẹni tó lágbára láti dá yín láti gbà tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ ẹ̀ sí bóò lẹni yóò ṣe wá lágbára mọ́ láti dá ẹ̀mí padà sí yín lára náà làlọ́ sọ yìí pé walaysa awwalul khalqi bi ahwana alayya min i'adati báwo ló ṣe jẹ́ pé kí n dá ẹ̀mí padà sí ẹni tí mo dá tẹ́lẹ̀ lára báwo ló ṣe lè le fún òun tóun sì lágbára láti dá láti ibi tí ó sì. Allah ní Apákan kan ọmọ ànábì àdámọ̀ wọ́n fi yẹn parọ mọ òun wà á máa ìyá ẹ̀ èébú kejì tán wọ́n ń bú òun fi ń bú òun náà ọmọ ànábì àdámọ̀ wọ́n ń bú kí náà fi ń bú òun ni pé ìtakọ̀dà lọ́hùn wà ládà ń ní ọmọ náà sọ mò ń bọ̀ wá bẹ́ẹ̀ lọ́tọ̀ wọ́n ń sọ <laughs> wọ́n láwa mùsùlùmí wọ́n ní Ah, ẹni tó bá mọ ara ẹ ó sì gìrì lẹ́ẹ̀kan náà pé ìyá lọ́wọ́ rè tó burú jáì kéèyàn fi ròyìn àlọ́ òní kẹsàn kó bímọ ah, ó mọ̀ bí àlọ́ nínú gan máa káyà kọ́ra fún yín wà nínú ọ̀rọ̀ tó ń sọ láwọn ọmọ léńjẹ yìí ọ̀nà táwọn èèyàn tún gbà bú Allah ni wà á nà samad èmi sì ré ọba kan ṣoṣo ni mí o lam alid èmi Allah mi bímọ o wàlám wúlad wọn à sì bí mi èmi gẹ́gẹ́ ò bímọ wọn à sì bí mi náà wàlám yẹkọ líkù fún ahad ẹnìkan kò sì jọ mí nínú gbogbo ẹ̀dá tí mo dá tó náà wọn ní nísìnyí báyìí kí ló lè ń bẹ kí lẹ tako nǹkan yẹn fún yí pé kò sí ìgbédìde lẹ́yìn ikú ẹ nǹkan tó fà á ni pé àwọn ọmọ yẹn ti sọ pé kò sẹ́sìn wọn à gbẹ̀sìn kankan wọlé sẹ́ẹ̀ àti islam àti ẹni wọn àgbẹ̀ anything wọlé wọn ní kásá máa ṣe fàájì wọn lá wọn lọ́lọ́run ò lẹ́sìn wọn ló kàn dá wa ni <laughs> bóòlù yẹn ṣe ń wà tí ò ní ní purpose mi ò gbọ́rí láyè mi bí ìgbà tí n bá sọ pé mo kàn fẹ́yàwó ní ìsìn báyìí kò ní purpose mo fi fẹ́ mo kàn fẹ́ ọ lásán ni sáà máa rìn kiri kíyàwó náà sọ pé mo sáà fọ́kọ ni kò sí pọ́pọ́sì tí mo fi fẹ́ ẹni tó lọ́mọṣẹ́ kò sídìí tó fi ní ọmọṣẹ́ tó wá bá ọ̀gá náà ó kàn wá bá náà ni kí ó wá máa sọ fọ́gà rẹ̀ pé kò sídìí kankan tí mo fi wá sọ́dọ̀ yín wá kọ́ṣẹ́ mo kàn wá náà ni bóò ni nǹkan ṣe máa ń wà tí ò ní ní ìdí pàtàkì tó fi wà mi ò gbọ́ rí láyé mi ẹnu àwọn iná mo ti gbọ́ wọ́n ní àní ẹ̀sìn kankan sẹ́ ǹjẹ́ kí làlọ́ wa ní dá wa fún wọ́n ní wọ́n kàn ń ṣe fàájì kiri náà <laughs> níwá là ẹni tó gbà pé òun máa ṣe fàájì kiri kò ní gbà pálí kí a máa wà bá yẹn bó sì mọ̀ pé yẹ́wò jẹun lọ́hùn òun ló jẹ́ kí wọ́n kọ̀ǹdẹ̀mù ẹ̀ àníwọ̀n lẹ́sìn wọ́n láwọn ò lẹ́sìn wọ́n ní káwọn kan máa jẹun kódà rọmọdán tá a gbà yìí wàláì mo gbọ́ lẹ́nu àwọn yìí wọ́n ní gbogbo ẹni tó wọ́n lé olórí ibú wọ́n lóun ní gbàwẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá gbàwẹ̀ fi àjẹrẹ ẹ̀ ni wọ́n ní ọlọ́run ò yàn wá láwẹ̀ wọ́n ní ká ò ní ìdí kankan máa jẹun lọ ni láwọn ọmọ yìí kẹ́ẹ̀lì bá a mọ̀ sọnù wọn ló jẹ́ kí n máa sọ fẹ́yìn mùsùlùmí o mo mọ wàhálà tí mò ń ṣe lórí nǹkan tí mo dọ̀rọ̀ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ fún yín o kí wọ́n bá fi tiwọn kó bá yín torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ mọ́ọ̀jù nípa Islam àmọ́ mọ́ọ̀jù nípa Quran àmọ́ mọ́ọ̀jù nípa Hadith àwọn ọmọ yìí ń kóòtù àyà Quran wọ́n ń dorí ẹ̀ kodò wọ́n ń kóòtù Hadith Ànábì wọ́n ń dorí ẹ̀ kodò ló jẹ́ kí èmi máa yanjú ẹ̀ fún yín báyìí o agbára tí mo ní náà mò ń ṣe yìí o mi nǹkan mi lágbára mi jù báyìí lọ o tọ́ ẹ̀yìn kọ́ mọ̀nàmọ́ tọ́ alhamdulillah ẹ̀yìn tálọ̀ kọ́ ìmọ̀nàmọ́ àlágbára kankan o dìún lé agbára tí mo ní náà ni mo ń ṣe yìí that is why tó fi jẹ́ pé inú Quran yẹn gangan tán takò yẹn náà ni mo ti mo ti ń takò wọn padà mo dẹ̀ ń direct yín síbi tẹ́ẹ̀tì rè mo ń direct yín síbi tẹ́ẹ̀tì kẹ́yìn náà lọ kà fún yín kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn ọmọ yìí ìsọnù wọn kódà ó ju ti fìràwọ́ náà lọ torí fìràwọ́ náà ò tún sọ gbogbo táwọn ilé ń sọ yìí ẹjá lọ sínú sọ́ọ̀tù tàgọ́bùn sọ́ọ̀tù tàgọ́bùn ẹlọ́ka ayé ẹlẹ́ẹ̀kejì ẹ̀ àyà seven ẹlọ́ka kí làlọ́ sọ. alọ́ ni za'ama alladhina kafaru an lan yub'athu qul bala wa rabbi latubi'athunna thumma latunabba'unna bima 'amiltum wa dhalika 'ala Allahi yasir sọ́ọ̀tù tàgọ́bùn ayé ẹlẹ́ẹ̀keje. Allah ní za'ama alladhina kafaru àwọn tó jẹ́ kèfèrí ọ̀rọ̀ Allah nìyẹn o Allah láwọn tó jẹ́ kèfèrí wọ́n ń sọ lẹ́nu wọn àwọn ọmọ iná làlọ́ ń bá wí àtàwọn baba ńlá wọn kí náà ń sọ allan yub'athu ìpè òun Allah òun ò ní gbé wọn dìde tán bá ti kú tán Allah ni wọ́n ń sọ̀rọ̀ yìí lẹ́nu àwọn ẹlẹ́bọ síwájú wọn náà ti sọ olóde pé àwọn ọmọ yìí náà gbé Allah ní za'ama alladhina kafaru allan yub'athu àwọn kèfèrí àwọn òṣèbọ wọ́n ń sọ lẹ́nu wọn aláìyóbe àṣù pé wọn à ní gbé àwọn dìde táwọn bá ti kú tán lẹ́yìn ikú sàárè ni lẹ́yìn ikú kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ẹ̀ta ló sọ fún ọgbẹ́ ta ló dọ̀hún rí tán máa ń sọ kúl ìwà ànábì lọ sọ fún wọn bàlá wa rọ́bí sọ pé mo fi olúwa rẹ búra sọ pé mo fi olúwa mi búra fún yín làtóbi àṣùn náà wọn ó gbé yín dìde ẹ̀yin kèfèrí tẹ́ ẹ bá kú tán súnmọ́ látòun náà bàwọ́ nàbí má àmì tún kì í ṣe pé wọ́n gbé yín dìde nìkan nìkan wọ́n ó tún wá fún yín ní gbogbo iṣẹ́ tẹ́ gbélé ayé ṣe kò tán kì í ṣe pé wọ́n gbé yín dìde nìkan gbogbo tẹ́ gbélé ayé ṣe ń kọ̀rọ̀ kọ́ ta gbogbo ẹ̀ lẹ́gbẹ̀sán rẹ̀ <laughs> kò síbi tẹ́ ń lọ àwa náà gbẹ̀sán tiwa ẹ̀yin náà gbẹ̀sán tiyín kò sí ọgbọ́n tẹ́ lè dání kéèyàn máa sọ lẹ́nu pé kì ṣe olóríire ní Islam ok ìtẹ̀yìn wá ṣe olórí kí ni máa ń ṣe a máa forí bá <laughs> ká mọ̀ lọ di omi ká lọ́mọ tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ ká mọ̀ lọ di igi igi tá a fọwọ́ ara wa gbẹ́ ká mọ̀ tẹríba fún ká mọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ìyẹn ló lóríire àwa tá à ń jọ́sìn fún olúwa wa tá à ń kírun fún tá à ń gbàwẹ̀ fún tá à ń fara dà tá a gbàgbá rẹ̀ sàn lórí rẹ̀ àwa ló lórí kínní ẹ̀yin wájú lóríire ẹ̀yin tẹ́ ní òsàlùkì àmà ẹ̀yin tẹ́ ní kò sí ẹ̀sìn kankan ẹ̀yin ní òjò lóríire ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí ànábì kankan tá làwọn ránṣẹ́ ẹni ò sí ànábì kankan ẹni ò sí ẹ̀sìn kankan ẹ̀yin lẹ́jọ́ olóríire ẹ̀yin tẹ́ ní kùránì pé ìwé lásán ni ìwé ìwé tá a lè fi nù dín ni ẹ̀yin ò jẹ́ olóríire àwọ̀ wàá jẹ́ kíni èkìlẹ̀ tí ṣètò ń dá yín láwọn ẹ̀yin ọmọ yìí alọ́ ni wọ̀wá níbi lọ sọ fún wọn bala wa rabbi mo fi olúwa mi búra làtúbí àfúnà ẹ̀yin kèfèrí gangan wọn ó gbé yín dìde thumma latunabbaunna bima amiltum gbogbo tẹ wá ṣe láyé pátápátá lẹ́tọ̀ wá fún wọn tó wá fún yín nírò rẹ̀ Allah ni wadhalika ala Allahi yasir ó rọrùn fún Allah gan ó rọrùn ẹni tó rọrùn fún láti dá wa láti ibi tí ò sí àbí ẹ̀gbọ́n tí mo sọ ẹ̀yin mùsùlùmí ni a mú àgbàdo ẹyọ kan àgbàdo àgbàdo wóró kan a fi sínú ilẹ̀ àgbàdo yẹn wá jẹrà nígbà tó jẹrà tán ewé kan jáde síta ń bẹ ewé yẹn wá gbé siri bíi mẹ́wàá méje ó gbé sára ọba yẹn ò wá lágbára láti dẹ́mi padà sára ọmọ èdè yẹn táwọn ọmọ yìí mọ bí agbára lọ́wọ́ ṣe tó gan àmú igi ẹ̀gẹ́ ordinary igi lásán tí ò wúlò akíbọnú ilẹ̀ àdẹ̀bá ti wà lọ lẹ́yìn oṣù díẹ̀ tá a padà wá ẹ̀gẹ́ igi yìí ó ti di ẹ̀gẹ́ báyàn báyàn fún wa táwọn wú nínú ilẹ̀ fa tá à ń jẹ ọba yẹn ò lágbára àmú àparí iṣu àtibọnú ilẹ̀ àparí iṣu yẹn jẹrà lẹ́yìn ìgbà tá oṣù díẹ̀ tá a padà wá a ti rí iṣu ńláńláńláńlá táwọn ń jáde mẹ́ ẹ̀yin ọmọ yìí àwọn irúgbìn kan bẹ àwọn ewébẹ̀ kan ewébẹ̀ kan bẹ kìí ṣe pẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ irú àwọn olú olú kí lè ṣe bí olú náà lẹ́ ń pè white yẹn tá a máa ń tún lẹ̀ yẹn tá a máa fi ṣe bẹ̀ yẹn ta ní gbìn kò sẹ́ni tí ń gbìn fúnra lọ́ọ̀ náà ní í ṣe àìmọye àwọn irúgbìn míì tó yẹ pé fúnra wọn náà ń jáde nulẹ̀ tó dẹ̀ ń sáǹfààní fọmọ èdè yẹn ọba tó ń mú nǹkan jáde láti ibi tí ò sí ọba tó ń rọ̀jò láti sánmà tẹnìkan anybody ò mọ bí ibi tójò yẹn ti ń wá ọba tí ń mú orúgbìn jáde nínú ilẹ̀ ẹ wo sánmà bó ṣe tó tẹnìkan kò tí ì ròpin látọdún yìí tí ò dé sí òpó ẹyọ kan tá lọ fi gbé dúró agbára ẹ ló fi mú dúró agbára ẹ ló fi mú dúró ẹ wo ọba yẹn ẹ̀yin wá sọ pé tá a bá kú tán ẹ kò sí pé wọ́n ń gbé ẹnìkankan dìde wà á lọ ni wọ́n ó gbé yín dìde thumma latunabba'unna bima 'amiltum wọ́n tún wá fún yín ní ìròyìn iṣẹ́ tẹ́ ẹ ṣe Allah ni wa dhalika 'ala Allah yasir ó rọrùn fún mi gan ó rọrùn fún aláwọ̀ láti ṣe bẹ́ẹ̀ ó rọrùn gan ni o aláwọ̀ kójọ kójẹ kójọ náà rọrùn fún wa o ìgbédìde wa ń gbà tá a bá kú tán kó dáa kójọ kó gbé wa dìde ní mùsùlùmí o kó má gbé wa dìde ń kèfèrí kó ṣàánú fún wa o kó jẹ́ kí gbogbo wàhálà tá à ń ṣe kó jẹ́ rọrọ̀ wá já sálì jọ́nà o wọ́n jẹ́ ó já sí fún wa o gbogbo ẹ̀yin táwọn ọmọ yín náà wà lórí TikTok tán wà lórí Facebook ẹ máa jẹ́ kí wọ́n gbọ́ wá sí yìí àjàkálẹ̀ àrùn làwọn ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yóò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà skul ẹran wọn ẹran wọn ní kankan ókè ọmọ tí èkírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tí ìrìnrún tó ní lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí èkírun ọmọ tó wọ skul tí ègbàwẹ̀ tẹ́lẹ̀ bóun ni ó ṣe gbọ́rọ̀ àwọn ọmọ yìí níṣẹ́ tí ò ní tẹ̀lé wọn torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Islam wulẹ̀ ní lára tó bá tó wá gbọ́ pé tẹ́nìkan sọ fún pé ìsìláàmù ah, gangan lè ìsìnà kò sí nǹkan kan bẹ́ẹ̀ sàn pé ọwọ́ kan ni torí pé kọ ẹ̀mí ìrí ẹni tó lè gbà fún àwọn ọmọ yìí tó ju ẹni tí ìsìláàmù náà ò ṣe ẹ̀ lè rí ẹni tó mọ̀ pa ìsìn rẹ̀ tí dẹ̀ ń ṣẹ̀sìn rẹ̀ kó fọ́ọ̀lù sọ́wọ́ àwọn ọmọ yìí ṣé ẹni tó gbé mùsùlùmí tẹ́lẹ̀ kò kírun rí ó sàn jẹ́ Abdullahi náà ni ní jẹ́ sírífà náà ni kò wulẹ̀ kírun rí tẹ́lẹ̀ náà kò mọ̀ pa gan parun gan náà kò mọ bí orí náà fi ń kalẹ̀ ní bí pàkọ́lá fi ń kalẹ̀ ní kò yé ìsà mùsùlùmí náà ni tó bá kó sọ́wọ́n àwọn eléyìí ní sọ ọwọ́ kan ni ó gbà náà torí pé kíníyàn ò rọ́lọ́rùn tẹ́lẹ̀ ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ọmọ yín ẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ sí wọn kàn máa gbọ́ àwọn ìyàwó yín tí èkírun bí ti ń lórí òkè bẹ́ẹ̀ ló ń lórí ilẹ̀ bẹ́ẹ̀ ló ń lórí omi ẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ sí wọn yóò yí sí fáwọn ọmọ léńjẹ léńjẹ lẹ́bọ̀ọ́ láì tètè múrú àwọn èèyàn báyẹn torí pé ìsìláàmù náà ò rọ́lọ́rùn tẹ́lẹ̀ kò rọ́ lọ́rùn tẹ́lẹ̀ ẹni tó yẹ pé àwẹ̀ rọmọdọ́nà tẹ́lẹ̀ náà tó bá ti gbẹyọ kan àkọ́kọ́ yóò gba tààrin yóò gba tìparí ó jẹ́ mẹ́ta yóò ní ọlọ́run bá wọn yóò dòsí tó fi jẹ́ tààtì ṣerú yẹn nísìnyí bó làwọn ọmọ yóò ṣe ní mu torí pé kò wulẹ̀ rọ́ lọ́rùn tẹ́lẹ̀ náà kálọ̀ kójọ kó sànù fún wa kó bá a bójútó àwọn ẹbí wa o kẹ́ríkà kó sì gbìyànjú àjàkálẹ̀ àrùn tó le òun ni àwọn ọmọ yìí o wọ́n wà lórí Facebook wọ́n wà lórí TikTok wọ́n wà lórí gbogbo ẹ̀ káàkiri tọ́tẹ̀ ń tan ìrújú ló jẹ́ kí mi ó tètè dìde sí wọn agbára tèmi níní o agbára tèmi níní o ẹ já lọ inú sọ́ọ̀tù Yunus sọ́ọ̀tù Yunus ẹ lọ wo bẹ̀ ẹ lọ wo àyà forty five kí lálẹ́ ò tún sọ nípa ìgbéǹde alkiyama tó wà bí ó sì tí tá a bá kú tó ti tán náà nìyẹn ni àbí ìgbéǹde tó wà alọ́ni kọ́ni khasira alladhina kadhabu biliqa'i Allah wa ma kanu muhtadin alọ́ni kọ́ni khasira àwọn ẹni tó ń fẹ́ sọ yìí wọ́n ti ṣòfò wọ́n ti pàdánù ta ni wọ́n alladhina kadhabu bi liqa'illah gbogbo àwọn tán pé ìpàdé olúwa níjọ́ ìgbéra kíámà tán pé ìgbéyìnde nírọ́ ipa àtúní dìde ká tó pàdé àlọ́ ọ̀mọ̀ gbogbo àwọn tán pé nírọ́ alọ́ ni gbogbo wọn ti ṣòfò dànù wa ma kanu muhtadin alọ́ ò ní wọn sí lójú ọ̀nà wọn àmàna tó tán ẹ̀yìn lọ́ọ́ làmọ́lẹ̀ ìpín wọn àmàna òun lẹ́yìn wá fẹ́ mú ní mànà ẹ dákun mo fẹ́ bí wọn béèrè kan náà fẹ́ bí wọn béèrè kan àwọn ọmọ eléje wọ́n ní Allah subhanahu wa ta'ala tó jẹ́ Allah tó sọ Quran kalẹ̀ fọmọ èdè yẹn tó jẹ́ Allah tó ń rán àwọn ànábì níṣẹ́ tó jẹ́ Allah tó dá wa tó dá sánmọ̀ tó dalẹ̀ wọ́n ní òun kọ́ ní Allah tó jẹ́ Elédùmarè táwọn fine ok àti gbọ́ iṣẹ́ Allah títí wa làwa sọ yìí àwọn iṣẹ́ rẹ̀ ló ń sọ yìí pé òun ló ń dá sánmọ̀ ló ń dálẹ̀ òun ló dọ́mọ èdè yàn gbogbo ẹ̀rí ẹ̀ náà mo ti ń kà fún wa yìí òun ló ń mú irúgbìn láti jáde láti sánmọ̀ àbí àti ká gbogbo ẹ̀ sẹ́yìn òun ló ń rọ òjò láti sánmọ̀ mo ti ká gbogbo ẹ̀ fún yín àbí òun ló ń ràn oòrùn mo ti ká gbogbo ẹ̀ fún àbí Allahu táwọn ń nìyẹn tẹ bá sọ pé òun kọ́ ni olúwa elédùmarè tí ẹ mi ì fi ọ̀rọ̀ ẹ máa mú èrè ẹ̀wà bí mi ṣe mẹ́rin tèmi wáyé ẹ ní àlọ́ òdì tàwa mùsùlùmí kọ́ ní titín ẹ ní títí wọ̀ ọ̀tọ̀ títí yẹn ọ̀tọ̀ iṣẹ́ títí wa ń ṣe láti sọ yìí àwọn nǹkan tó dá gbogbo bó ṣe ń ṣe náà láti sọ yìí ó dọ́mọ ìdẹ́yìn láti bí àtọ̀ ó dá láti bí ẹ̀jẹ̀ dídì ó dá gbogbo ẹ̀ náà láti ń sọ àbí ọlọ́run tiyín tó jẹ́ olúwa elédùmarè tiyín yẹn tẹ́ ló yàtọ̀ sí tiwa yẹn ẹ dákun ẹ bá wa sọ àwọn nǹkan tó ń dá ẹ bá wa sọ ibi tó wà ẹ bá wa sọ kí ló dá ẹ bá wa sọ kí ló ń ṣe ẹ bá wa sọ gba nǹkan pẹ̀lẹ́ rí ibi tẹ́ bá mú kẹ́ ti fẹ́ mẹ́rin yẹn wà mú fẹ́ rí ẹ sì ń tanra yẹn yọmọ yẹn Allah subhanahu wa ta'ala nínú sọ́tù Nuh sọ́tù Nuh aya seventeen aya eighteen Allah ni wallahu minal ardi nabata thumma yu'idukum fiha wa yukhrijukum ikhraja la hawla wala quwwata illa billah ah, Allah ò káre àlọ́ ò mọ̀rọ̀ sọ o àlọ́ ni wallahu anbatakum minal awdi nabata òun wà lọ́wọ́ òun ló ń mú yín jáde nínú ilẹ̀ nínú yẹ̀pẹ̀ ló ti mú wa jáde nígbà tó wọn á mú wa láti inú yẹ̀pẹ̀ thumma yu'idukum fiha lẹ́yìn ìgbà yẹn tó ń mú wa láti inú yẹ̀pẹ̀ tá à ń sẹ́mi màá tún wá dá padà sínú yẹ̀pẹ̀ náà òun tá a bá kú àtẹ̀ntí kìnìún jẹ́ o àtẹ̀ntí náà jó o àtẹni tó kó sómi o àtẹni tó kú sórí bẹ́ẹ̀dì o àtẹni tó kú kú ásídẹ́ǹtì o àtẹni atápàṣà àbí kílẹ̀ mọ́ wí atásapa lórí kú o ọ̀nà tẹnìkan kú yóò gbà kú inú ilẹ̀ yìí náà là ń lọ kò sí ẹnìkan náà tí ò ní lọ sínú ilẹ̀ yìí ẹ bá àjò níná kẹ ẹ dá lérú inú ilẹ̀ náà ní lọ ẹni tẹnìkan jẹ àtẹnìkan àtọ̀ náà ìbọn náà jọ ń lọ inú ilẹ̀ náà ni àlọ́ ni wallahu anbatakum minal ardi nabata èmi ni mo dá yín láti inú yẹ̀pẹ̀ thumma yu'idukum fiha lẹ́yìn ìgbà yẹn wàá kú màá tún dá yín padà sínú yẹ̀pẹ̀ náà wa yukhrijukum ikhraja lẹ́yìn ìgbà yẹn màá tún wá gbé yín dìde padà láti inú yẹ̀pẹ̀ ìyẹn náà níjọ́ ìgbéde alkiyama nígbà tá a bá kú tán. sọ́ọ̀tù nuh aya seventeen aya eighteen onímọ̀ọ́ká yẹn. ṣé ẹ mọ tá a lọ wá ṣe ah Allahu akbar aláwọ dáa o ó mọ ọ̀rọ̀ sọ gan ó dẹ̀ gbìyànjú lé wa lórí yóò sọ̀rọ̀ yóò pè làákàyè wa ń gbà mí yóò sọ̀rọ̀ yóò pè ọ̀dọ̀ fún wa ń gbà mí ká lè gbọ́ àwọn ọmọ yìí etí wọn ti di etí àwọn baba ńlá wọn náà di bóòlù etí àwọn ọmọ náà ò sí ní di àlọ́ wa fún wa ní mithalun hissiyun waqi' ó wá fún wa ní àpèjúwe àpèjúwe téyìn gbogbo wa rí báyìí yàtọ̀ sí pé ń sọ̀rọ̀ pé òun ó gbé wa dìde òun ṣe kinní kan ó tún wá fún wa ní àpèjúwe gangan tí ó ṣẹlẹ̀ lásìkò ànábì Ibrahim aleyhi salatu wa salam màá kà fún yín o ẹ lọ sí suratul Baqarah kalẹ̀ Quran chapter two ayah two sixty ẹ sì kalẹ̀ báyẹn màá kà ń sìn suratul Baqarah Quran chapter two ẹ lọ sí ayah two sixty kalẹ̀ báyẹn níbi ayah yìí Allah fún wa ní ìṣẹ̀lẹ̀ practical practical gangan tó ṣẹlẹ̀ gangan báyìí Allah tó ṣàlàyé fún wa mẹ́ ká lè gbàṣẹ́ pé rárá kì í ṣeré òun ó gbé wa dìde sẹ́ nígbà tí ànábì Ibrahim alayhi salatu wassalam aya yìí náà mo fẹ́ ka yìí o Allah ni wa idh qala Ibrahim rabbi arini kayfa tuhyil mauta Allah nígbà tí ànábì Ibrahim ànábì Ibrahim tá a mọ̀ yẹn náà ni o ìwà ń sọ fún Allah rabbi oníwọ̀ olúwa mi àríní káyífà tó yẹ mọ́ta dákun fi hàn mí báwo ló ṣe jí òkú dìde ńgbà tá a bá kú tán tá a bá kú tán báwo ló ṣe jí wa dìde dákun wolúwa òun dákun fi hàn òun òun fẹ́ rí bí ó ṣe jí òkú dìde yẹn kọ́ọ̀lì Allah wa sọ fún anabi Ibrahim pé awalam tu'min ṣé wà anabi Ibrahim ò gbàgbọ́ ni kọ́ọ̀lì anabi Ibrahim sọ pé bàlà rárá mo gbàgbọ́ o. walakin liyatma'inna qalbi ṣùgbọ́n mo fẹ́ kó o fi practical ẹ̀ hàn mí kọ́kàn mi lè bá a balẹ̀ ni. alọọwa si nǹkan àlọ́ wa ṣe practical Ibrahim fakhud arba'atan Atamina, at fasuruhunna ilayk àlọ́ ní lọ́ọ́ mú ẹyẹ mẹ́rin onírànràn ẹyẹ mẹ́rin ẹyẹ ẹyẹ lọ́ọ́ mú mẹ́rin tó bá ti wá mú mẹ́rin yẹn kó wá mú mẹ́rin yẹn kó wá mú wọn wọn. wà á dáná sun wọ́n papọ̀ náà ni o àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó bá ti wá dáná sun wọ́n tán ti dérú alọ́ni thumma ja'alna ala kulli jabalin minhunna wá kó eérú mẹ́rẹ̀ẹ̀rin yẹn wá da sọ́nà mẹ́rin wá lọ kó eérú kan sórí òkè kan kó abala kan sórí òkè kan kó kan náà sórí òkè kan kó kan náà sórí òkè kan sẹ́yìn pé ó ti kó eérú mẹ́rin sórí òkè kan báwọn lórí òkè mẹ́rin ti kó síbẹ̀ alọ́ni naa. wá pè wọn. ẹyẹ òwìwí ọya wa ẹyẹ kínní kan ọ̀yá wa ẹyẹ àṣà ọ̀yá mọ̀ bọ̀ ọ̀yá wa porúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin àlọ́ tó bá ti ń pè wọ́n yà tí àwọn ó dẹ̀ wàá bá ọ lẹ́ẹ̀kan náà wàláhì níbi Ibrahim dẹ̀ síbẹ̀ lóòótọ́ ó dẹ̀ pa ẹyẹ mẹrin ó dẹ̀ sun gbogbo wọn náà ó dẹ̀ kún wọn sórí òkè ó pè wọn báyìí àwọn yẹn gbéra ni wọ́n dẹ̀ wá bá níbi Ibrahim padà alọ́ wa sọ fún Ibrahim pé wà á lam annallaha azizun hakim tí wọn náà ti rí báyẹn èpè mi Allah ọba ọ̀jọ̀gbọ́n ni mí ọba alágbára ni mí màá gbé òkú dìde practical yẹn ni mo ṣe fún ànábì Ibrahim yẹn àbí Allah subhanahu wa ta'ala kó jọ ilé ayé wa inú sàárè wa alikiyama wa mọ̀jẹ̀ kíkẹ́ kan nira fún wa ń bẹ̀ o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo kẹ́gbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrin laoye road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji tẹlifon zero zero eight five two three seven one five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.